وأحسن الهدي لمحمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يعبد الله السلام عليكم ورحمة الله وبركاته. على تسليم الله الرحيم وكثر التشمير الذي يأخذ فربنا أن عادته التي تقولون غيره هي خلقنا من مثل غيره وعند خلق يدين حسنات وإذا سيكون لا يقصد ذلك هذا كثير من العلم ونقص العلم إلا أن يشاء الله رب العالمين قوله وقال سبحانه وتعالى يقول الله جل وعلا إذا لم يتميز في أمر التدوان أمر التدوان في قائد ابن قيم الجوزية رحمة الله عليه ونصرنا في جواب الكافي لمن سأل عن الجواب الشافي لأن اللهم سيدنا كائنك عيساري في الوطنين التي صائبية لأن تنفع لك المرحبا بالرأس الكبير ابن قيم الجوزية رحمة الله عليه وقم فيها مسيرة وقم فيها مريض بكلة وقم para en ثم كمان مرض من كلهم مرض فزادهم المرض مرضا ولهم حفظنا علي بما كانوا حفظنا علي بما كانوا يكسبون ورب الله سبحانه وتعالى عن الصعب لما تعرف له أي بسيء الله سبحانه وتعالى ولا يصاب بالإطلاق لواحد تتوقع ولا يبقى torí ẹ̀ òun náà lọ láì fi torí ẹ̀ fún iye wọn tí wọ́n ti ní wọ́n ti kọ̀wé náà ṣe ní lóṣù tàbí ní ìgbà ní ìgbè ọlọ́pàá wà lọ́wọ́ lọ́wọ́. ìlọ́gbẹ́ tó wà lọ́wọ́ balẹ̀ tó mú káwọn orí ìlú mi akọ́sílẹ̀ kan wá ilẹ̀ ní àwọn oṣù ọ̀làjà. ara tí a tún bá ní ìgbà ìsàn tó fojú hàn àti ìtọ́ pamọ́ ìtọ́ ga jù níbẹ̀ ìnáwó ọ̀rá nìkan èyí tó jẹ́ ti àìsàn ara ẹ̀rọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lé lórí ìtura lè dúró sí ẹ̀ náà náà ní àfààní fáájú àti wọn àti ẹ̀rọ títọ́ fún wa àwọn àwọn ìtọ́jú àwọn ìtọ́jú náà lórí tó ń bẹ́ẹ̀ fún wa láti kéré ti àìsàn ara bẹ́ẹ̀ tí wọ́n fi sáìsàn ọkàn náà ní òkè ẹ̀sìn láti kéré ti ẹ̀sìn ìtura lè wọ́n ń gbé ẹ̀rọ sí ìlọ́pẹ̀ ẹ̀rọ ìdí ọkùn ìwọ̀n èdè sí ẹgbẹ́ ọkùn lágbẹ̀. Ọ̀dọ̀ ọkùn ọdún tí náà lọ́jọ́ bàbá àwọn ọmọ ọmọ tí ìlú àìsàn ọkọ̀ ní ọdún ọjọ́ ẹgbẹ́ ayé ọjọ́ tó fẹ́ tó lọ́sọ̀rọ̀ ilé ìwọ́sọ̀ rẹ̀ àwọn ọ̀nà táwọn ìlú àti ìṣẹ̀ ẹ̀sùn nílé èyí tó jẹ́ kára àti èyí tó jẹ́ ti ẹ̀rù ní bọ̀tákẹ́ tí wọ́n tó ti kọ̀wé ìlú ẹni máa ń kúrò àwọn ọ̀dọ́ ti kúrò àwọn ẹ̀sùn ọdún wọn. Tọ́wọ́ mú àwọn ẹ̀sùn orí ìlú tó máa ń ṣe àwọn èèyàn المقابلون خاصة الحوالات للسلطات رغم المقابلون والذي في المقابلات صوره إجازة لكن الرمضان مقبولة في كتاب إذا رأينا في رغم الوئي خاصة التنسي والحرام هذا الوئي كمان هو في أمر ذلك أتكلم ọlọ́dọ̀ ní sọ́ọ̀ láti ní yọ́bẹ̀ yẹ orí ọ̀rọ̀ náà ní ṣe àpárá mẹ́rin tí wọ́n kọ́ ní àwọn ọ̀sán náà ní tó ti gbé mọ́ta fún iye ìṣẹ́ tó ti jẹ́ pé kí ní ìjà rẹ̀ lẹ́yìn ìṣẹ́ láàrin ọ̀sán náà ní tó lọ sí ìkan yé àtàwọn tí wọ́n dáná látàdá ìyá yẹ látàrí ọ̀sán àwọn ọmọ ọdún ìgbẹ̀rún lọ́wọ́ lọ́wọ́ ìyá lọ́wọ́ ìyá nígbà táwọn alágbàtà rẹ̀ lọ́nà ilé táwọn ní wọ́n lè kó orí ọ̀pá wọ́n ti àwọn apá tí wọ́n fọwọ́ kó tutù rẹ̀ wọ́n ti wọ́n yọ wọ́n pa pípa wọ́n bá ti rẹ̀ lórí ìyẹ́ pẹ̀lú tó kíkẹ́ lọ. Olùdé lọ́wọ́ tó tọ́ àbí ìjọ. Pẹ́sẹ̀ ti kò béèrè ìjọba ilé àjẹ́gbà náà. Wọ́n ti tàbí ìjọba Bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ ayé ọ̀sán àwọn òṣìṣẹ́ ọdún ìlú rẹ̀. يبدا هناك التابعين من الشهادات هناك العظيمه حيث تقول اللهم يستعملون وتتصرف وتطعم المسلمين له ذكر لكن هناك ولا يزيد هذا يسمى يقال لهم لا يجب عليه ان تهمل الصلاه ليل ومن وفي مثل امرا لهم لكن صوت وقال لنا مصير المنخلق ونبيه مصيره يمسي الله في النار àwọn òbí ń gbà nínú kùránì àwọn òbí ń gbà nínú sáfẹ́lá ìrìnà ọmọ àwọn òbí ń gbà àìwọ́gbà wọn lẹ́gbà ilẹ̀ ìlànà tí wọ́n láwọn ọ̀gá yẹn àwọn tí láwọn ìgbà kan délé àwọn tí ilẹ̀ ẹgbẹ́ ká wá ìrọ̀lẹ́rẹ́ fún ọ̀rọ̀ yẹn بالرغم من وجود المؤمن صفات الذاتية وصفات المعنوية أمر من الله في فرمان في الله حتى أمر من الله في يد في الله Àwọn òfin ilẹ̀ ìṣẹ́ sọ̀rọ̀ yìí sábàbà ọlọ́sọ̀rọ̀ àtijọ́ àwọn ẹ̀dá ẹ̀ àti ìjọ àwọn ẹ̀rẹ́ ọlọ́run sọ̀rọ̀ nínú sọ̀rọ̀ nínú ìgbé rẹ̀ lọ sọ̀rọ̀ nígbẹ́ ìjọ sọ sí láti ìjọ sí ìjọ ìjọ ìjọ sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọlọ́run sọ̀rọ̀ ìjọ sọ̀rọ̀ àti ìjọ àwọn ẹ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ níbẹ̀ ẹ̀rẹ́ lọ tó wá sí apá sí ọlọ́run jọ àwọn ẹ̀rẹ́ kò yẹ òkùnkàlọ́ ní sára láti mọ́ sí ọdún ìjọ ọ̀rọ̀ ẹ̀dá rẹ̀ sí láti ilé ìta sọ pé kí n sọ̀rọ̀ fi ẹ̀ ilé ìta fẹ́ lọ. ọ̀rọ̀ gbogbo rẹ̀ bẹ́ẹ̀ kọ́ ìbáde ní gbogbo náà láì kí ọ̀rọ̀ kọ́ lóun sọ̀rọ̀. Ìjọba ọlọ́run bá ń sọ̀rọ̀ kò túmọ̀ sí bá ọkọ̀ lóòjọ́ àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀bọ̀n yé kẹta mi ká lọ ẹ̀ẹ́dùnmọ́ra ẹ̀yà lọ́sílẹ̀ àìsílẹ̀ ẹ̀nìkan arúgbó tí ó sọ̀rọ̀ gbogbo náà sọ ìkọ́lù láàbù ìṣúrú náà tó mọ̀ torí ìwà àwọn ìsàlẹ̀ ẹ̀rọ kan lè bá àwọn ọgbọ́n ẹ̀ṣẹ́ láti ẹ̀rọ ẹ̀ṣẹ́ sọ́nà. lójú àwùjọ tó wáyé ní láàbù wọn á lè tún náà bí káàbí kí ni ó bí káàbí ló máa yá àwùjọ tó lẹ̀ fẹ́rẹ̀ ọwọ́ máa yára ìgbà tó ti fi gbogbo ìdìbò tó lè lọ́kọ̀ọ́ máa ń ṣe ní ilé ìtàkùnlé ẹ̀kọ́ láti lé ní kókó ìlú ilé ìlú ajé tó náà ọlọ́run ti dáadáa tó pọ̀ fún wọn gba fọ́ra tí wọ́n ti lọ sí ojú ìlú ti ọ̀rọ̀ ní látara àlànà lórí fún ọmọ ọmọ ọmọ ọmọ ilé wọn kú òun lọ́rìn ẹ̀rọ lọ́kùn tó láì ọmọ ilé wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ní فإذا قلنا كيف يجلب التصديق الجاهل وجدنا شك فيه في المعاد والجنة والنار ويتكلم العقل. هذا في الدنيا فاضل. الخروج من مكة إلى الجنة. كل كل من جنة بيت. àtìyàwó ẹni bẹ́ẹ̀ ọjọ́ wa ti jẹ́ ọjọ́ àgbáyé iná náà sí wà tó tó tó tàbí ọdún bá ń kàn mọ́ ìmọ́tò wa fi tó ìṣọ́rọ̀ ọ̀fẹ́ káàkiri òun sí ìjọba kò fẹ́ láti ìdí rẹ̀ láti mọ ìdílé láti máa bá ṣébíkẹ́ ìdílé ìfẹ́ kọ̀ọ̀kan ẹ́ sáàlù sáàlùkẹ́ kò fẹ́ lẹ́kùn sí ní ọlọ́fẹ́ káwá ti rẹ̀ tó ti lóbi ها القيامة من الإسلام إلى الجنة والمؤلف في بعض البشرية اللي يعلمها العقل وأنه مطلوب كذا إلى بين يديه إلى بين يدي بعض الملوك ليعاقبه وشد حقوق العلم شوف ليه نínú àti àwọn ọmọ ẹbí rẹ kéèyàn káwọn wípé ìkan nínú àwọn ọba pé ká lọ bá òun wá tó ń mú òun wá alágbára yìí àwọn tó ń gbé ìjọba bá bí wọ́n bí kan lọ́sẹ̀ lè tó ti gbé ìjọba ìjọba ìjọba lọ́nà ìjàmbá ẹ́ ọlọ́run tó wà yìí kò sí bẹ́ẹ̀ tó ò dáadáa lọ́jọ́ lójú wa náà àti wọ́n lè tèyà jọ sọ̀rọ̀ lọ́ọ̀rẹ́ nígbà bẹ́ẹ̀ lọ nígbà tó yà lọ́dọ̀ ọ̀dọ̀ rẹ̀ tó kéré nínú tí wọ́n kó rẹ̀ ẹ́ àwọn àti ìgbà tó àwọn àti ìgbà tó mú wọn láti gbèrú lọ́wọ́ láti gbèrú gbogbo ojú rẹ̀ gẹ̀ yí wọn dá níbi ẹ̀yẹ ẹgbẹ́ bí àná rẹ̀ jẹ́ wọ́n lọ́wọ́ ti ní kéde ní títí dúró nítorí ẹ̀rọ pọ̀ fún fún wáyé ìjọba ló ráyè lọ́wọ́ ẹgbẹ́ ta tó ní àwọn adìẹ rẹ̀ àbámi ẹran rẹ̀ ní ní ilé ìlú bẹ́ẹ̀ tó ká àwọn ẹran tó lọ tó fún wọn lọ́wọ́ náà wò nígbà tó ti lọ́nà láti jáde lẹ́nu ìyàwó tí ò ti wọ́n tó bá fún bẹ́ẹ̀ mú pé àwọn olóòtú tẹ̀lé. náà àdìgbò tó lọ bẹ́ẹ̀ kọ́ra ọmọ tó lọ yẹn wọ́n ní ìyẹn kan nínú ẹni ìyẹn fún wọn fi ọjọ́ ìyá tiẹ̀ ní ọ̀la tọ́ọ̀tì wàá ní Fọ́lábẹ́ ìjọba tí kò ní àwọn èèyàn rí sáàkọ́rọ̀ ní ìjọba. Àti kéwú ẹni yẹ, ọ́ Ukraine wú, àtàkọ̀tàrà ọmọdé yóò wá sí ọ̀pọ̀lọpìtì rẹ̀ níyà, tó bá pọ́lọpìtì rẹ̀ níyà, tó lẹ́yẹ ní ọdún yóò tún máa mọ̀ ká láàyè rẹ̀. Kéwú ẹni yẹ bá wá pọ́lọpìtì rẹ̀ pé ìdílé àti pọ́lọpìtì rẹ̀ tó fẹ́ dá lẹ́yìn tó kọjá dáadáa tó máa dá lágbájá kí lè tó máa dé kí ló wà tó kálẹ̀ ẹ̀fẹ́ wọ́n wọ́n ẹ̀rí tó ká ní ọkọ̀ káàkiri náà lábẹ́ ọ̀tá tó ń wọ orí fún ọmọ ẹgbẹ́ ẹ̀rí àná. Ṣé wọ́n ẹni yẹn nígbà tí ọ̀rọ̀ rẹ̀ kọ́kọ́ fi rẹ̀ ní wà tó ní ìjọba rán ويقول المرأة لما قول الإنسان ولما غير أو لا هو في رسول عبر عنه إيه بالله يضرب ولا يستعين بالله ولما خلفية فوقيه اليتيم أو يكون خير ها ọba ìtẹ́tẹ́ ìtẹ́ àánú náà lọ́wọ́ ìtàkùn ìtẹ́ àwọn òbí díẹ̀ yóò ló fẹ́ ọlọ́run lọ́la wọn ẹ̀kọ́

òun gba iṣẹ́ kọ́ òun bá iṣẹ́ tẹ̀sọ́ ìgbà tọ́lọ̀ pápá lọ́sẹ̀ òun máa ṣe é ìgbọ́lọ́ bá ṣe ń lọ́ sí ọ̀nà ni wọ́n máa ṣe àwọn oníkò lè ṣe bẹ́ẹ̀ ìfi ọ̀rọ̀ ṣùgbọ́n kí lórí ìpínlẹ̀ ìfi ọlọ́run ọ̀rẹ́ta ṣe òun náà ló fún ara kan sí lẹ́yìn tí àwọn ọ̀gá tó tún fà á àwọn ilé ìpínlẹ̀ ọkùnrin àwọn náà àwọn tí a ká bí ẹ̀sìn ọlọ́run ìṣàlá wọn ni kí a tó ṣe ìgbésẹ̀ náà تبارك وتعالى وقوله وقوته قال الامام رحمه الله شرط الدين بن قيم الجوزيه رحمه الله عليه احمدها احقت احقت العلم هناك ذات العلم ونصلي اليقين فيمن يقول في أبيات الله أدرك القيامة أدرك القيامة أدرك الجنة قولوا قولوا أما قرأ قلت ìmọ̀ onílẹ̀bù àrídájú náà kékeré ìmọ̀ máa ń lé fún oṣù kan lé o mo wà nílé nípa ìlú nàìjíríà bẹ́ẹ̀ náà làbíjá tí wọ́n ń lò ó sì máa ń háì nígbà tó àbíjá tí èèyàn nípa ọdún náà nípa ìyáwó nípa ìyá nípa ìjọ náà ó bá háì. àwọn ìwé tí wọ́n wà nípa gbangba yé ìwà tó kọ̀ àti ìwé dáadáa láyé ìwà yìí ti fún mi. lọ́kọ́ bá ti lò ló bẹ̀rẹ̀ sí máa gbọ́ ma àìmọ́ ọmọdé. tó àbíjá tí wọ́n háì àwọn ìlú ìgbàlódé wọn á ìmọ̀ àtàrídájú àjájú ìjájú ìjọba àjájú ìjọba bá hàn ìjọdáyá wà wà tó lẹ́sọ̀ yẹ tó ṣe mú ìjọba ọmọ ìjọba tó lọ sí àgbàdo kàlá sọ́wọ́ àmàwọ́ tó mọ̀ kàlá sọ́wọ́ àmàwọ́ kàlá lọ́wọ́ àmàwọ́ náà ní ìmọ̀lẹ́ ìṣọ̀lẹ̀ yẹ ti mú ìmọ̀ àrídájú yẹ ti wọ́n jẹ́ àwọn tó kà á bá wọn. Ẹ

tẹ́gbẹ́ ìmọ̀ rẹ̀ àrídájú rẹ̀ nípa kàábà tí ó ní ìkírìtì yàtọ̀ sígbà tá ń pẹ̀lú sọ̀rọ̀ sọ ìdàgbà tó lè fún wa ń dèrè àtúnwá kúrò lọ́wọ́ fáyà fọ́tò rẹ̀ àti fídíò rẹ̀ àtàwọn èèyàn nígbà wa ẹni agbé fídíò òun àrídájú rẹ̀ nípa kàábà yóò fún máì ju ẹni tó wọ́n náà ní ìjọ lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni ẹ bá tó wá sáàmù síta bá tọ́jọ́ fún ara rẹ̀ pẹ̀lú irú yẹ̀kú àrídájú pé nínú ó ti gbé wa bí ìyá ọlọ́pàá tó ń gbọ́ra sí ẹ̀kọ́ nígbà tí wọ́n sàwá nígbà ọkọ̀ sí ìmọ̀ká ọlọ́pàá tó gbé mi mo fún wọn sàwá lọ́dún náà lọ́nà yàrá ìyá tó ń bèrè lẹ́yìn àtàwọn tó ń gbé ojú ọkọ̀ wọn sàwá kù nígbà máa kó wọn kó níbi tí wọ́n lọ sí láti ọ̀pọ̀ tí wọ́n adìyẹ fún ìrẹ̀ ìrúlẹ̀ wọ́n gbọ́dọ̀ fi mú alálẹ̀ ẹjọ́ yẹn wọn ní fún wọn kò fẹ́ yìí láì fi ìtàn kan ní ọjọ́ ìdíwọ́n torí ẹ̀ fún ọdẹ. Òwe láti sọ lọ ya ọkọ kara. Sọ gbogbo ọdẹ dúró ìyá tó bá wọ́n lọ sọ́rọ̀ ìkẹjà ìyá lọ́la ọ̀sán ìjẹ ìfẹ́ mi ìrìnàjò ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìyẹn sáàrin àwọn èrò tí ń lọ́wọ́ ayé wọ́n ní lórí bẹ́ẹ̀ ẹ̀rọ lọ́wọ́ làbúrò ti fi ké sáàrin àwọn èèyàn tó ń lọ́wọ́ wọ́n ní àwọ̀ ẹ̀rọ lọ́wọ́ ẹ̀rọ bá ní ìbára lọ́wọ́ nígbà tó ń wo káàbà lọ́kọ́lọ́ká ṣùgbọ́n tó ti náà agbára orí ti káàbà báyìí àwọn abẹ́rẹ́ ìyá ọ̀kẹ́ wọn ká ká ìjọ nígbà tí àwọn arí káàbà wọn ẹ́ lọ́wọ́ tó wáyé báwọn ti máa ń wọ́n lọ tẹlifíṣàn sí à ah, olódó yorùbá tí wọ́n sọ rẹ̀ àti bíṣọ̀ rẹ̀ àti fọ́tò rẹ̀ kò ní gbé ní kàtà àgbàdà bí ẹni wá fún wọn ní ọ̀sì làbẹ́ ìjọba rẹ̀ pẹ̀lú méjèèjì tó ń wájú ẹ̀ láì ẹwà àwọn ètò yẹ́dá ní wọ́n ti lọ pẹ́lú ọmọkùnrin tó ń bá yà lẹ́yìn ọlọ́mọdé wà ní ìfọwọ́ fẹ́ wọn. nígbà tí wọ́n sọ lọ́rọ̀ wọn ní ẹnikẹ́ni tó bá gbà pé ìmọ̀ kì í ṣe kí ọmọ ti kí tó máa ń lé tó máa lé tó lé lẹ́kùn tó gbúra wọn lọ fẹ́ ẹ̀rọ àbídájú ọlọ́pàá ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ìsọkúsọ ọ̀rọ̀ ní ìwé ẹni bẹ́ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbàgbọ́ ìgbàlẹ̀ ìlà ọ̀pẹ́ àyọ̀rí àbí ìyá àmọ́ta àyáyá máa ń ṣe ní ìfọ́dọ̀dọ̀ ìrọ̀bí alágbàdì wọ́n wá fi àpòjú ìjọba ìbọ̀rọ̀yìn àti ìbọ̀rọ̀yìn àti ìbọ̀rọ̀yìn wọ́n fi ìgbóṣẹ̀lẹ̀ sí wọn wọ́n ń ta àpòjú ìrọ̀rọ̀ nígbà tí a ti sọ yìí tí wọ́n sọ ní sọ́rọ̀ pẹ̀lú pápá wọ́n á sọ nípa tó lè rọ lọ́rùn tí ìmọ̀ mínísẹ̀ òkú òkè bọ́ ẹgbẹ́ sí àwọn òkú dìde bọ́ ẹgbẹ́ sí àwọn ìrẹ̀lẹ̀ ẹ̀ńtà wọ́n ti kú náà fẹ́ ti di ewu àti ti dé wọ́n á gba ìdájọ́ ọgbọ́n ti kájú. Fi hàn mí ní kéèkéèké bó o ṣe fẹ́ jí wọn. Sáàmù ọ̀sán pé Ibrahim náà ò ní gbàgbọ́ sí ọjọ́ ọ̀kan yìí kò ní gbàgbọ́ bá gbé ìdè kò ní gbàgbọ́ sí kí ni ẹ̀mí lẹ́yìn ikú. Nígbà gbọdọ̀ sọ bẹ́ẹ̀ Ibrahim ní gbàgbọ́ sí ṣùgbọ́n fẹ́ àrídájú lórí ju nítorí màtẹ́lẹ̀ lọ. Mo lọ fún pé ìlú mọ̀ọ́dọ́gbà lè ìmọ̀ yóò fi padà lé àlékún yẹn ní kí ni o Ibrahim béèrè ló béèrè fún ẹni ní ẹ̀dá tọmọlẹ́nà kí ni ìfàyà kalẹ̀ rẹ̀ lórí fọlọ́run ó gbé ẹ̀dá níbi ó ní lẹ́yìn gírí lọ́sàn án lékún àfọlọ́run mẹ́ta níbi wọ̀nyẹ̀dẹ́ òṣàlùmọ́ àwọn ọ̀yẹ̀dẹ́ òṣàlùmọ́ bẹ́ẹ̀ máa ń ṣàlàyé ẹ̀dá ìtọ́pamọ́ta àti mọ̀tẹ́lẹ̀ ìbáyé ti sẹ́kọ̀ọ́ dàbí ìgbà sábà gbó wá ní kéde ìgbà ìgbà kò ní yàtọ̀ kù lẹ́yìn ìgbà wọn bọ́ wọn bá ti wá lọ́wọ́ mọ̀ ọ́ àti wọn bàbá wa níjọ́ mi bẹ́ẹ̀ ìgbọ́n síbẹ̀ àyíká tó tún wọn ju àwọn ìgbà ó wá bó gbogbo wọn ti yẹ papọ̀ ó tó tún tún tún tún ẹ ilé ìlọ ìkọ̀mẹ́gbẹ́ ìgbà rẹ̀ ẹ̀ wá ní bá lọ. orí àwọn ẹyẹ yẹn wá ń jẹ sí àròkì. Nàbí Ibrahim Alayhi Salatu Wasala, ó wá mú bọ́ọ̀dì gbogbo àwọn èèyàn wá mú gbogbo ẹ̀ papọ̀, ó mú papọ̀. Ṣé ẹni kan yàtọ̀ ẹni ẹ̀ka mẹ́yẹ̀ kan nígbà wọn ti gbogbo ẹ̀ wọ́n ti gbó bọ́ọ̀dì ẹ̀ papọ̀, wọ́n ti yẹ ẹ̀ wọ́n á gbó gbogbo ẹ̀ papọ̀. Àkókò tiẹ̀ wọ́n ti yẹ ẹ̀ wọ́n gbó gbogbo ẹ̀ papọ̀ ń pe orúkọ ẹyẹ kọ̀ọ̀kan wọ́n ti ẹyẹ tí wọ́n ti kó papọ̀ wọ́n sì ń padà sí ibi orí tiẹ̀ eléyìí náà ti padà sí ibi orí tiẹ̀ eléyìí náà ti padà sí ibi orí tiẹ̀. lórí ìwà ìwà àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọlọ́dà mi ló dúró gbọ́. àdìgbà tuntun wa dé fún sáà ti pàtẹ́lẹ̀ nípa tó yọ ọlọ́ fi gbọ́ ẹ̀dá yìí tó ẹ ti ẹ̀fẹ̀ ẹni wá ní tòlú tó kọ̀ọ̀tàn kan níwájú ọlọ́run ìfàtà ọdún mẹ́ta كلمة دون فتاة طلعوا من وجهي طلع تأثير كيف يتمين سودان يأثير وجه يكون شاكم Gbogbo ṣáké ìdíje òṣèré látara máa dáwọ́ fi sí olóòwò bá sọ̀rọ̀. Tàbí kílò láti ìpínlẹ̀ náà nípa dáwọ́ mẹ́ẹ̀. Ìgbàmọ̀ àwọn olórí ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú orílẹ̀-èdè tó wà pẹ̀lú ẹgbẹ́ olùkọ́mọ̀ àwọn ìlú rẹ̀ padà sọ́rọ̀ ọ̀ ní wá ní ìlọ́pọ̀ rẹ̀ padà nínú wá pẹ̀lú ẹgbẹ́ olùkọ́ padà wà ní ìlọ́pọ̀ ọ̀ ní wá ní ìlọ́pọ̀ láyé láyé ọ̀dà ọ̀gbọ̀ ẹ̀ wọ́n ti láyé lọ́pọ̀ òṣèlú ní àkúrẹ́ rẹ̀ àjọ ní padà ní ilé wọ́n lè kúlé kó wáyé ní ọ̀pọ̀ wọ́n lọ́mọ́ ẹ̀dá mi ẹ̀sọ́nù Wọ́n ti bèèrè lọ́pùú nígbàgbọ́ sáwọn òṣìṣẹ́ ọlọ́run, ó máa ń sọ wọ́n máa ń sọ nígbà bá ti di ẹ̀sẹ̀ àwọn àtọ́tọ́bálàbá wá láti parí mọ́lẹ̀ lẹ́wà tí ó tún pé wá ti di àtọ́tọ́jẹ́ ní ìlú àmọ́wá àkáǹtì fún bá ti sáyé ẹni àmì ẹ̀jẹ̀ ẹni àmì jìbìtì ẹni àkóbá ti jẹ́ kára tó kúrò lẹ́yìn ìrọ́pọ̀ ní ẹ̀sọ́ sí ìgbàgbé àgbó máa sáyé ẹ̀rọ tẹ̀ wù ú. ọjà ní ojú ilé lọ́wọ́ ẹja yé ẹja yé ẹja yé ẹgbàgbọ́ sí kankan lórí ìlera oúnjẹ rẹ̀ ayé kan iná sílẹ̀ sí iná ọ̀pọ̀ sí ẹ́ káàkiri àwọn ọ̀dọ́ àti ìlọ ìyí tí èso ẹni sọ ọ́ gan tó ti wà ní kíkú ní àgbáyé ìgbàlẹ̀ ìwọ̀n àgbáyé rẹ̀ wọ́n ní ìlẹ́sìn nínú wa mo ní ọ̀dà tí ó kàn ní ẹni bá mímọ̀ nípa ìyá mọ̀ nípa ìlẹ́sìn nípa ìlẹ́sìn nípa gbàdúgbà tó lè òṣìṣẹ́ kan ọ̀pọ̀lọpọ̀ kan ló jẹ́ sáyé ọ̀pá àti ámì ìbẹ̀rẹ̀ tó ṣe ọlọ́pàá òṣèlú ṣe gbogbo ti bẹ́ẹ̀ ìbáwọ̀ ká gbogbo ẹ̀rọ kan ṣe bọ́lá náà gbogbo ti bẹ̀rẹ̀ sílẹ̀ wọ́n dá wọn lẹ́jẹ̀ wọn àwọn náà padà máa lò wọ́n lẹ́yìn níyà ìjọ náà lọ́rùn àwọn ọ̀pọ̀lọpọ̀ tó lọ fi mẹ́fà fọ ẹgbà wọ́n lè yẹ́fà lọ lẹ́yẹ ṣé ọlọ́pàá nàìjíríà ní sílẹ̀ gan ní ìkàwé ẹlẹ́sìtì wọ́n lò gan kó ìjọba tó ní. ẹ̀hẹ́ ọ̀nà olùkọ́ tó náà lọ ẹ̀hẹ́ àmì ló yìí tó lò sí ọmọ káàkì rámà sí iná sáàlùjánà àìgbẹ́ ìpín síwá ìpàdé ọmọ àkànlẹ̀ káwọn ẹlọ́gbẹ̀ẹ́ jẹ́ ọmọdé àpẹẹrẹ tó ọ̀rọ̀ náà ní òṣìṣẹ́ ọlọ́pàá tó lára ní àwọn ọmọdé àríkò dáadáa fún wọn lọ bá kú bẹ pẹ̀lú ẹni tí ìdàtọ́pọ̀ ọ̀rẹ́ yìí ní káwọn tó ló dára fún mẹ́jọ ẹ bá sara yìí ẹ̀dá ìgbàjẹ́lẹ́ ní ìlú aláàrẹ ti wá ibi ọdún wá nù ẹ dákun ní ẹ̀yìn mi wà náà dára ẹ dákun ní ẹ̀yìn mi wà ní ọ̀rọ̀ ìwà dára á lè rí àrídájú àwọn ọmọ ìlú yìí àtàwọn agbègbè ẹ̀ láwọn kọ́ńtírì míì káàkiri ọ̀pọ̀lọpọ̀ nígbà tí yẹn ṣe tọ́lọ̀ fẹ́ sámọ̀ lámọ̀dájú ìmọ̀ yẹn ń lò ó kódà àwọn ẹlò bí òkè ara lọ́pọ̀lọpọ̀ tó yóò lò àwọn tó lò náà ní bí nǹkan bí nǹkan lọ́pọ̀lọpọ̀ fẹ́ bí òkè sí mọ̀ yẹn lọ́pẹ̀ tí ò wá tó láti dájú lọ́pẹ̀ bẹ́ẹ̀ tí ò bá dájú nípa ọmọ nípa ìyáàmọ̀ nípa iná nípa ìjọ́nà jọba ẹ̀wá ní òkè síwà ìlànà tí ó síwà kò sí ọgbọ́n tó ń síwà because ideology yẹn thought yẹn thinking yẹn how to set it for life wọn. mo bá gbà pé mo bá ṣe lábúrú báyìí iye ìyá báyìí ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná báyìí àyíká yóò tó ń ṣe yóò lé tàbí ẹ̀yìn báyìí yóò lé pé ìdílé wọn máa ṣe ẹ́ mo gbà bẹ́ẹ̀ lójú àti lódodo ọ̀ṣọ́ àfọwọ́. nígbà tó bá dáná ní ayé nàìjíríà tí ìjọba òjì mi ti kàn tó wọ́n lè máa ṣe pé ìpàdé wọn ní náà bí ọ̀hún tó burú ju táyé lọ nígbà tó ń fi táyé. Àyè ìjọba ọ̀gbẹ́ tó wà nínú ìlú ọ̀gbọ́n pé iná táyé ó lò sí iná tàbí iná nígbà tó ń fi táyé. Ìtumọ̀ wọ́n ti tọ̀ wọn háì ju táyé lọ. Ibi tí táyé ìbá háì dé, tàbí iná lè bẹ̀rẹ̀ wà lọ sẹ́ńtì nítorí sẹ́ńtì. Fara àdídágún

wọ́n á sáwùjọ sáwùjọ tí wọ́n bá ti ní lóòrò ní bá ní tí ọ̀sẹ̀ akálùkì yá lọ ẹ̀rọ ní tí ọ̀sẹ̀ akínà ìlú tí ọ̀sẹ̀ akálùkì yá lọ tí ọ̀sẹ̀ akọ́lọ̀ wọ́n á padà ṣàyé lò rẹ̀ ní tí ó bá wà ní ìpínlẹ̀ ìpàdé àwọn ní ìlú àti lẹ́gbẹ̀ẹ́ mo fi ọ̀rọ̀ ní ìjàpá tó ní nígbà tó ní ti di ọlọ́mọdé òfin fún wa ọ̀rọ̀ ti yọ sí ìlú ìjọ òfin nígbà tó máa jẹ́ wá sí ilé ìjọ ìjọ ìjọba ọba wa ẹ̀rọ ìjọba ara wa dé kẹrù ọgbọ́dọ̀ kékeré o ọgbọ́dọ̀ fúnra wa sí àrídájú wa ìmọ̀ wa nípa gbọ́dọ̀ kẹta mímọ̀ báyìí ó gbọ́dọ̀ increase ó gbọ́dọ̀ lé fún dáadáa tó bá lé fún àwùjọ owó dáa lọ́dọ̀ kìkì agbọ́n jù láyé tó dàbí ọlọ́run àwọn àdábí ọlọ́run ẹ̀sìn ọlọ́run ọlọ́run ti máa ń bá wọn ní ilé ẹ̀kọ́ lápẹẹrẹ àwùjọ ayé àtọ̀ ọjọ́ yàtọ̀ àtìkẹ̀ nínú ọ̀rọ̀ lábọ́ta àbí ìlú ọ̀rọ̀ fún wa láti lọ gbà lájọ ọlọ́run ìrọ̀rùn náà yọ pàdé mọ́tà máa ní láti ọ̀rọ̀ yìí bàtọ́lọ́run ní gbé wá dìde bí bàtà ní àkáàtì fún táàlù sí níwájú ọlọ́run ẹnì ìlú àwọn òrí láì ìròrí burúkú yáì ní èyí tó lè kékeré ní o tó lè fa wàhálà fún ọmọ ẹ̀dẹ́ tó látàrí ìlú في أقوم جريد شيء فلقد الله سبحانه وتعالى مخرج هذه ثم وكيل تقديم الله سبحانه وتعالى تريد بي أو تقديمه إليه ويرجع ذلك كلا أمر جميل إلى النبي صلى الله عليه وسلم ثم أمور الموجودة في الجبال وأمر النبي صلى الله عليه وسلم في الملوك بمثله لم تكن يدرج يحييها الذي انشاها اول مره nígbà tí ò lè fún rárá ọba tó mú wáta yé nìkè àá òun náà ni ó tún mú wáta yé láti fún rẹ wà fún lẹ nígbà tí ò lè fún mi ọlọ́run lọ́rọ̀ rẹ pẹ̀lú wáta yé abọ́ àtọ́gbà tó lè fún mi. ọ̀hún ní ìdílé wọn wá ní ọdún mi àwọn tó bá tó àgbáyé nígbà tí ìdílé ọ̀sán ló ti dúró àyè tó ti máa fún ẹ wọ́n ní àtẹ́lẹ̀ ìdí wọ́n sọ fún pé àwọn ti yẹ̀pẹ̀ àwọn ti wá wọ́n kúrú ìjára láti àwọn àrí ìdá àwọn ọmọ ẹgbẹ́ orí tó lórí wọn wọ́n bá kù ní ẹbí òkúta wọ́n bá kù ní ẹbí orí tó tún lé òkúta lọ ẹ̀sùn ara yìí tó dàbí ìlọ pẹ́lú àwọn ọmọ agbára pẹ́ ìlú ìṣe ìmọ̀ ìṣọ́ba náà tí wọ́n ti lọ lọ lọ dáadọ́ lọ sí ìdílé ọgbọ́n dáadọ́ ọgbọ́n lẹ́wọ́ títí ti jẹ́ tàbí abáfọ́lá ní abẹ́ ní oṣù kan kéré ìjọba ọlọ́run tó bá wù yẹn ni ẹni tó ti bá wọ́n tó ti lórí àtúntà lọ ẹ̀tọ́ la méjì nínú rẹ̀ ẹ bára ẹni tó yẹ wọ́n gbé ìlú ẹ àtàkì tó yẹ ìgbà yìí wọ́n fẹ̀ yára ẹ balẹ̀ wọ́n yẹ lè kó kọ́ fẹ́ yẹ ọ bẹ́ẹ̀ ti lọ ayé yìí lẹ́wọ̀n ẹ̀ tẹ́ ẹ àtàkì ẹ̀jọ̀ ìtọ́jú àmì da noi sono stati da tempo abbiamo visto in una storia di ciò diciamo, eh, di questo lungo fatto una parte di grande fatto alla mano